أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله أدركتكم الله ولكن في شرف ونسجد حسن الله المؤمن أبدا الله سبحانه وتعالى ìjókòó wa ọlọ́nkọ́ máa ń ṣe ní ìrẹ̀lẹ̀ ìgbẹ́ ó fi sínú òòrùn iṣẹ́ ìrẹ̀lẹ̀ ìkọ̀ọ̀kan wa ó jẹ́ wúlò fún wa ìyá òkèlà ìyá nǹkan máa ń lò wọ́dà nínú ìlànà àṣàlọ́ ìkọ́ ìlú ìtàgé ìrẹ̀lẹ̀ òní lágbára lọ́rùn inú tíra ni ààyẹ̀wò ìjẹ́jọ́ أصنف مكانة الصحابة رضوان الله عليهم ipò táwọn sọ̀hábẹ́ tí wọ́n wà àwọn sábẹ́ òjì ọlọ́run kí lójú ṣe ẹ̀kọ́ èyí tí ó yẹ ká pẹ́ fún àwọn sọ̀hábà ìlọ́kùnrin àti ìlọ́kùnrin òní lábàrá lọ́rùn àwọn tó ń ṣe pẹ̀lú àlọ́kùnfọ̀ wàdàkẹ́yìn. ẹnìkan nìkan ọgbọ́ sọ̀rọ̀ àwa nìyẹn kí ni sẹ̀rí àwí nípa rẹ̀. àìbẹ́ẹ̀ ẹ̀kọ́ adínú ọjà nígbàgbé kòtò àyíbàbá tí ó pẹ̀lú ìlòdì mọ́síláṣí ẹsẹ̀ tí ó dàwọ́ mọ́síláṣí báyìí ńlọ́bá rí ọmọ ìdòdò lókàn ní à àwọn ìdájọ́ wo ìlọ́rọ̀ tàlẹ́ntì ọmọ akọ́jú jíjẹ àti mímọ́ rẹ̀ ẹrú ni àbọ̀mọdọ́àbí mùsùlùmí ni àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìdájọ́ قال المؤلف رحمه الله باب اللقطة والنقيض لقطة tí bá fún kọ́ọ̀fù rẹ̀ ní sàn fún un nǹkan sọ nìgbìyànjú rẹ̀ òlélẹ́ yìí. mọ̀tálá tó ní ló kọ́tọ̀ tí wọ́n fún kọ́ọ̀fù yẹn tí wọ́n fún ní fásíà ajẹ́pẹ́ nítorí nǹkan yẹn ẹ̀ló túmọ̀ sí ó lè jẹ́ láńkóso ó sì lè jẹ́ lókọ̀ọ̀. àrẹ̀lẹ̀ ọlọ́run bá tó sọ pé wáyé lè lè tó lè rún mọ̀ tòun lórí òṣùwọ̀n kan náà lọ wá ẹni pé ìparun ìyàtọ̀ lọ́wọ́ra kọ́ máa jẹ́ kí gbogbo ẹni tí bá ń mú ni lójú ẹni àbí lẹ́yìn ẹni. níta bá débẹ̀ ni pé lókùtọ̀ pẹ̀lú sọ̀kún ìtì àárín e, rẹ̀ fọ́bọ̀tọ̀ lọ́wọ́ ẹ̀ kàtẹ́lù ní ẹ̀rí rẹ̀. ṣùgbọ́n tó pọ̀tọ̀ ẹni tó ní nǹkan ní nǹkan tó kò ní lókùtọ̀ làkìlì ìlọ́mọ tí wọ́n sọ nù lẹ́yìn kárí ẹ e. yáwọn yálà wọn tẹ́lẹ̀ ni àbí wọn ti ẹ̀ tẹ́lẹ̀ wọ́n sọ nù lẹ́yìn kan wá rí ẹ e. àánú bàbá àmì ọkùnrin làkìlì bàbá wa àtàndí rahmatullahi alayhi wọ́n sọ nípa lókòtò wọ́n ni wọ́n yí àdàkàdà àti àdìrọ́bìnrin ọ̀nà mẹ́ta. من سلطة تعالي فلنك بالمسلم أحدها إكنين إكن متى ما تقل قيمته ó ní ń táàrí tó ṣe pé owó rẹ̀ kò tó nǹkan kò ní iye lórí kásáwọ́ èèyàn rí pankẹ́rẹ́ wọ̀n náà rí ìmọ̀ àtàwọn tọ́jọba àwọn tọ́jọba àwọn irú nǹkan tí ò láti sí tí ò níye lórí báwọn léèyàn bá ti rí e fàyíòm lakùdé làtàrí o bùkátà sí láti fi wẹ́lọ̀ pé tàlẹ́ńtọ́ sọ́nù o bó o ṣe rí o ó ti di jẹ ìwọ lómi. wàsáni ìrìn ẹlẹ́ẹ̀kejì ní tó ṣe pé àdọ̀wálò jámù dọ́ọ́là ẹranko tó bá sọnù iná máa ń pè ní dọ́ọ́lù sọdọ̀wáàlì jámù ló jẹ́ fún lọ́ọ́là tó bá ń sọ nípa ẹranko téèyàn bá rí i ọ̀nà méjì ìlàwọn náà kún sí ìkíní alẹ́ ti tẹ̀ǹtẹ́ ní ọ̀rùn ní ìgbà àrùsílà ó làwọn ẹranko tó ṣe pé ó lè bára rẹ̀ kalẹ̀ lọ́wọ́ àwọn ẹranko abìjà kéékèèké àwọn ẹranko abìjà kéékèèké kò sí tí wọ́n fẹ́ fi ṣe. gẹ́gẹ́ bí kàlẹ́ ébèrè bí ìràkọ́nú tàbí màálù èèyàn ríye nínú agbójú kí ìdájọ́ sílẹ̀ fàlàkùnlákùn bẹ́ẹ̀ ẹ̀lọ́ bẹ́ẹ̀ ẹ̀lọ́ mẹ́rin bá lé lẹ́yìn rẹ̀ ohun ní o èyí ń ní rẹ̀ láéláyé o ìrìn ẹlẹ́ẹ̀kejì ó lè fi ṣe pé àwọn ẹranko wẹ́wẹ́ẹ̀wẹ́ ni sábà nípa ẹran tó ń sọnù kìí ṣe lágbo ilé o tọ́wà tó pọ̀ ẹran tàn wọlé gbà ń tẹ́ láwọn káàkiri ni o ṣùgbọ́n ọwọ́ jùlọ ewúrẹ́ máa rèé kí là wá débí mẹ̀sán rómà rẹ̀ tó irú eléyìn èyàn ò ní fi ilẹ̀ o èyí ó wù ú kódà ẹgbẹ́ bí àdìsí ń bọ̀ ẹnìkan lèèyàn mẹ́ta tó ní ìdìbò náà jẹ́ ẹgbẹ́ bá ṣe máa gbọ́dọ̀ ṣàlẹ́ yìí wọ̀sáálí tó ìrìn ẹlẹ́ẹ̀kejì ni ìrìn alákọ̀ọ́kọ́ etí ọ̀la tù sí kéèyàn rí báyìí rò é lè kéèyàn rí pẹ́ńtù rẹ̀ ìrìn ẹlẹ́ẹ̀kejì òun làwọn ẹranko téèyàn ní rẹ̀ àwọn ẹlẹ́ranko yẹn ogun tọ́nà méjì èyí tó lè gbára rẹ̀ kalẹ̀ lọ́wọ́ àwọn ẹranko abìjà kéékèèké bí ẹ̀ràkùnmí màálù eléyìn òtílẹ̀ máwùlẹ̀ tọ́jú ẹ̀ máa lákàwàdá hà tí lọ́kàn pẹ̀lú ẹ̀ yọ̀ọ̀rà sílẹ̀ ẹ̀kejì làwọn ẹranko wẹ́wẹ̀wẹ́ eléyìn èèyàn lè rí wàsáálẹ́sọ̀ ìrìn ẹlẹ́ẹ̀kẹta máa ti wà dáadéka ó ní ntọ́yàtọ̀ sí méjèèjì ìtàkọ́kọ́ bóyá bí owó ìtọ́lá sí sí ilẹ̀ ìyàrí ti ilẹ̀ ìyàrí ẹ̀ àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ yáàrin ìgbì ó jẹ́ tóbìnrin ó jẹ́ góòlù yàtọ̀ sáwọn pàǹdà mọ́rọ́mọ́ rẹ̀ níbi tí lẹ́yìn òbíyàn bá rí rẹ̀ fọyàlú ẹ̀gbẹ̀kọ́ tó ìyẹn lẹ́tọ̀ọ́ láti gbé wọ̀nyẹ̀ lẹ́kùrù bẹ́yìn bá ti ní èèyàn lẹ́tọ̀ọ́ sí kéèyàn máa lò ó kéèyàn máa ní pẹ̀lú mẹ́jẹ̀mú kí ni mẹ́jẹ̀mú yẹn ni pé ìdá àrùn ọkọ̀rùn tẹ̀mẹ̀tẹ̀mẹ̀ká nílà èèyàn ò fi lọ títọ́ àríyànì ihò ó ní sọ pé yànì ìlú alábẹ̀bẹ̀ oníkiní kankan ò ní tọ́ afárìyànì àríyànì bí nǹkan ti á fi wẹ́ lọ lójijì ọdún kan gbáko káàárẹ̀ mi tó ní tó nígbà náà èèyàn lè máa lò ó èèyàn lè tà á èèyàn sì lè fi ṣe sàárà pé láàdá tí ń darí ń bẹ̀ ọmọdé pẹ̀lú tó ní bẹ́ẹ̀ tó ní bá wá padà dé ìdájọ́ ìrìnàjò lẹ́nu wẹ́pọ̀ òbí ṣe sàárà ní tọ́ lẹ́yìn ọdún kan gbà tí ń ọ èmi ti bá òbí ṣe sàárà ọ bóò ni kí lọ fẹ́ lẹ̀ bàbá ní à ọlọ́run sọ ilé ẹ̀ka yìí èmi ọ̀ràn yín ń tà ara àgbègbè ìdábẹ̀ tó tọ́jú ẹ̀sìn ìgbèlè ajẹ́ pé ìwọ lọ́wọ́ àtàn àtúntà ìwọ́n tó bá yọ lẹ́sìn tààrà kò ní sàn àtúntà ọ̀ àdínkù wá lórí lókútọ̀ kí nǹkan ó tọ́nu àǹzẹ́ẹ̀dì ní ìbìnà kọ́ọ̀lì bàbíjúwàní zéèdì ọ̀nà kọ́ọ̀lì aráàlú ìjúwàní kọ́lọ̀ bàbíjúwàní ó sọ pé jà àrọ́jùlọ ìlànàbí yìí sallallahu alaihi wa sallam fàtà aláwọ̀ ànàlọ́ ọ̀tọ̀ arákùnrin kan ọwọ́ agbọ̀rọ̀ ìjọ ọlọ́run ọwọ́ ń bí léèrè nípa ìdájọ́ ìdíyàn bá rí bóò láṣẹ sí èrè ìjọ ọlọ́run pápá àníbùwá sọ fún pé àárín àìfàáfọ́ àwáwìkà àà ọgbà bó ti kọ́kọ́ rí o ọ̀rà bọ́ sí kọ́ lọ fín ọ̀rà bọ́ sí kọ́ lọ ọdún kan ni wórú okùn wo ìní àfihàn owó lẹ́nu irú inú nǹkan wo ní àpò sí pé iná ní àdìsẹ́ àbí náà rà mọ gbogbo eléyàn ó wá ka iye owó lọ́jẹ́ ọmọ à ẹni pé denomination rẹ̀ bẹ́ẹ̀ one thousand ní délẹ̀ five hundred ní délẹ̀ two hundred délẹ̀ ìná sàmù ìpẹ̀lẹ̀ yìí lẹ́yìn tó bá ti á nímọ̀ nípa iye owó àti tí a ti dì í àti fún mi àrùn bí bẹ̀rẹ̀ ọ wàá fi wẹ́lọ̀ lójú ọjọ́ kan pàǹjẹ́ àpọ̀ ìbò àrùn bẹ́ẹ̀ tó ní tó bá wá lálàfo ìgbà tó ń ṣe àfihàn rẹ̀ pé amọ̀rọ̀ owó báyìí amọ̀rẹ̀ àǹtẹ̀sì bá amọ̀rẹ̀ àǹtẹ̀sì káyè tó bá wá àdékèyà àfúnni rẹ̀. títí pé yọ̀ọ̀kan wá pé à owó tí wọ́n lè sọ ní mímọ́ mímọ́ ní ìlú owó mọ̀ níbo lè fi inú àpòwó lẹ́yìn sí okòwó lẹ́yìn tó èyí ó bẹ̀rẹ̀ lẹ́yìn èlò wá lówó ọ̀hún dáadáa tó bẹ̀rẹ̀ ní gbogbo àwọn àròyìn tó bá lè kàkà lẹ̀ ní kọ̀ọ̀kan ìgbìyànjú yìí kò sí tó kù ìdíyà fún lọ́wọ́ ẹ̀kọ́ ló bá jẹ́ lọ. ọmọ àwọ̀ wa ní wọn sojú mẹ́tímẹ́tí bíi àjọṣe àní fún mi ní ìgbẹ́ kámbẹ̀ wọn ò ní ọgbọ́n ní ìgbẹ́ kámbẹ̀ o. akálàṣe tó bá ti ní ìwà ẹ̀kọ́ lè gbọ́. wàyí la bọ́ọ̀ bá wá rẹ̀ tó ní fàṣà àná kàdíyà ọwọ́ àpò sọ́wọ́ rẹ̀ ìwọ lọ́nà tó fi ṣe nínú ìgbàwọ́rọ̀ mi ọ̀sán ti kọ̀ á lọ́nà máa jẹ̀bádùn ẹ lọ oníbèrè fún wa béèrè fàdọ́là ìgbọ́nà ìlú ìtẹ́lọ́n ọ̀dà àgùntàn ewúrẹ́ àgbò tí n bá di ní kọ́ kí n dàjọ́ rẹ̀ àníbi wa sọ إنما هي لك أو لأخيك أو للضيب ẹni kan náà mẹ́ta lónìí ìnáma yíya láka ìwọ tó orí wọ̀lọ̀ kọ́kọ́ nínú bí wọ́n bá wá gbọ́ sọ́ọ̀bọ̀ wá rí àwọn ilẹ̀ Áfíríkà ajẹ́kọ̀ọ́mọ̀ ìyá rẹ̀ ọdún ànábì ádámù òní ọ̀fàdà ìlú bá àbá wá rí ìmọ̀ tí ó rí àwọn ilẹ̀ ìgbé ìgbé ajẹ́kọ̀ọ́ ìkọ̀ọ̀kọ̀ èmi ọ̀fàdà sí jẹ́ lọ kọ́lá fadọ́lá tó ebè ó béèrè tí wọ́n á béèrè pé ọ̀dà ìlú ìdíje ọlọ́run kápẹ́rà fún mi lọ́ba sọnù tàwa ni ń kọ́ kọ́ọ̀lá máa dàgbà àti kí má pàpà yà wọ́n kí lọ́ ka tiẹ̀ pẹ̀lú rà fún mi ti rà fún mi lọ́kùnrin rẹ̀ máa tìkọ́ wúrà wà ìyá wúrà tìkọ́ wúrà yìí ní kí bá tún wà inú rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ lára àwọn ẹ̀dá tó lò ń dá fẹ́ kí èèyàn máa ronú nípa rẹ̀ jùlọ lára ẹ̀dá làkùn mi wà ọlọ́run sọ pé àfáláyà ń lòrò náà ìlànà ibi lè ka ipa òkun lè kọ́ ẹ̀yìn òrónú ni ẹ wò yẹ sí làkùn mi bóòlù ló ń ti ṣẹ̀dá rẹ̀ ó jẹ́ ẹranko tó ṣe pé ó ní sùúrù lórí àìjẹ lórí àìmú ọlá tẹ̀mọ́ra yàtọ̀ tẹ́lẹ̀ yìí ni pé ó lè fosù kan láyé ní mú láyé ní jẹ torí pé inú rẹ̀ ọlọ́run ti rí kọ́lẹ́jì kásínú ọkùnrin rẹ̀ bóyá pé omi tí ó ti máa ṣẹ̀lẹ̀ ọlọ́run dàbí nínú. àwọn ti sọ pé màá lẹ́kọ̀ọ́ aláha kí ló mọ̀ pẹ̀lú ọkùnrin ti rà mi lọ́rùn lẹ́wọ̀ náà sì kọ́ wà omi tí ó mú ikùn rẹ̀ omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà ìdáwó hà. basta kọ ẹsẹ̀ rẹ̀ ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kọ́ àbìjà lé pẹ̀lú kan bá fẹ́ súnmọ́ tó bá gbóhùn kẹ́tẹ́ báyìí yóò bá gbàdà ìlú kò ní sún lọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì náà. tẹ́rì dòdò ndị ọ̀rọ̀ ọ̀nà fúnra pa ọmọ irú àwọn akókò òdò àtàyè ẹ̀kọ́ arọ́bùwá sẹ́yìn fún mi tí ó ti wá rí yóò ti bá balẹ̀. Hadith yìí mo ń sábà kò nàá lẹ́yìn. Imam Bukhari àti Muslim ẹnà méjì kò pé hadith tó múná lọ́wọ́ oníṣe. wa àtàní, wọ́n wá sọ pé wọ́n ti kọ́ ọ́ tó wọ̀lùkìyàmù bí fáwọn ọmọdé abọ́mọ tí ò sí ọmọ kékeré abọ́mọ fúlò ní ìbárí rẹ̀ láàrin ọjà àbúṣe ìpínlẹ̀ rẹ̀ ó ti ń sọ̀rọ̀ ara àwọn ọmọ nígbà wọn ò sùn ọmọ Ah, àmọ́ bàbá àmọ́ ìyá rẹ̀ kìí sì ṣe ẹrú ìlú ẹni báwọn tó ìyàn ń yé wàlìkìlì àwọn bí ni kásùmọ̀ kó sọ́jú rẹ̀ fọ́nbù ìbáyà ọ̀rọ̀ ẹ̀yàn títóbi ka ṣàfihàn wọn lọ́rọ̀ ẹ̀yàn títókọ́ wọ́n ní bóòlù ti ájẹ́ iná wọ́n lọ sọ pé wàlùmọ̀mìnà wàlùmọ̀mìnà bá àdúrà àwọn ìyá rẹ̀ múmìnì lọ́kùnrin àti lóbìnrin apá kan wọn ti apá kejì ọ̀rẹ́ ni wọ́n jẹ́ tó bá jọ̀rẹ́ rẹ̀ kò yẹ kó fọ́lù tó báyà ní pé tabati ráhùn tí a ń ṣe nínú àwọn mùsùlùmí ìdáàjẹ́ nìkan ní lọ́ba mójútó gbogbo àwọn mùsùlùmí yòówù wọn kì í ṣe ẹlẹ́ṣẹ̀ náà. fàyídà tààzàrọ̀ bẹ́ẹ̀tù náà fàádà àmì àjùmọ̀ ìhàdí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní bàbá ti gbé láàrin bàbá ní tí bẹ́ẹ̀tù náà tí ọ̀gá lówó tó lè ti gbọ́ bùkátà rẹ̀ àbí òsì ẹ̀kúlé dúkìá mùsùlùmí kò sí lòdì kí ti rí rí ajẹ́pẹ́ni tí ọmọ wa náwó lè lórí mẹ́nu àdìmọ̀lẹ̀ hálẹ́ yìí ẹ bá nímọ̀ nípa ọmọ ẹgbẹ́ ayé wọn ìlú lọ́wọ́. àwọn ti mẹ́lẹ̀ ló pé ọmọ tí wọ́n ìgbà tá a wá abẹ́ ìbùsùn níbi tí a ń tẹ sí owó ń bẹ lábẹ́ rẹ̀ ọ̀ọ́kàn bí tí a ń tẹ sí àríbí àgbò kan tí a ń so mábẹ̀ àtúnra àwọn aṣọ kan àtúnra àwọn bíi góòlù kan àwọn bá a lè pàtó lè lówó àárín nítòsí rẹ̀ irú làpé ìtùbáhùn làpé tó ń dọ̀ lóyún níbi owó tá rí òun ibẹ̀ náà láti máa mọ ọ̀rọ̀ lọ́rọ̀ wọ́n lè má kàn tẹ́lẹ̀ lásán ni tipátipá gan ní àbí ti akọ̀tẹ́ abúlé àbí tẹ̀gbà èjìzà ni àti pé nínú òṣèlú bá ń sáré pé ìlú ètò bá ń bẹ́lẹ̀ fún ẹni tí wọ́n bá rí i bí à ń kan gbóòlẹ̀ tó sọ àwòkọ́ fún lílùkọ̀tọ̀ àwọn ọmọ tẹ́ bá ti rí o owó yìí ẹ̀ máa fi tọ́jú wọn àti pé ibi owó ní láti máa fi tọ́jú rẹ̀ bí ọ̀dọ̀ wa lówó táà ìsọ̀rí wá fún ọ fáwọn tí a bá rí rẹ ajẹ́kẹ́ fún àlà lẹ́yìn náà ní ìsìnkú ilé dúkìá mùsùlùmí ibẹ̀ láti máa tọ́jú rẹ̀ láti máa mú ìyá nínú kí ló bá a torí pé bóun náà bá kú baitul mal oní ọjọ́ oní ọjọ́ mú rẹ̀ àìbẹ́ẹ̀ tẹ̀ kọ́ ẹnìkan pa pípa wá fáwọn kìí ṣe kọ́sùrù amúdín kọ̀mọ́nà pa ó ṣe tùbá ni owó ẹ̀mí rẹ̀ bí àti abágbà ẹnì kankan ò ní lẹ́tọ̀ọ́ sí àgbẹ̀dùn náà àjẹ́ pé báwọn apá oníkọ̀ wá ń lò ìyá á ti sọ àlùgbòòlù mọ́bìlì gbòòrò mi ibi yẹn bá ti ń jẹ ọrọ̀ náà bíṣọ́ tẹ́jì bá dé ìyá àbúté wà ṣùgbọ́n kò sówó ń bẹ̀ kí láwàá ṣe bẹ̀rẹ̀ àwọn àbá àti ìyá bẹ̀rẹ̀ àwọn kan tọrọ bá ti lè rí báwọn àwọn màlìkéyà wọn ní ẹni tó rí e yẹ́dùbọ̀n lẹ́yìn ìdàgbà ọ̀tún òun ló pọn dandan fún láti máa wá tọ́jú rẹ̀ kí ló fà á wọ́n nígbà jẹ́ pé ìgbó ti lè gbé fóònù lẹ́hìn ẹ́ ìgbó ti lè hé tó ti lè gbé ohun tí ó ti gbé ohun òun náà nà ọlẹ́tọ̀ tí kọ́mọ fún jíjẹ àti mímu nà lọ́dọ̀ àwọn ànábìlà àwọn nípa nǹkan o wọ́n ní wàhálà àmà àdùnnàbì àádéyé ẹ̀ ń bá mọ̀ nípa àṣetí rẹ̀ jùlọ kò lẹ́nu tó lè ẹjá wà lọ́kàn ní ìṣẹ́rẹ́ rẹ̀. afọwọ́ akọ́lọ̀ ń bá mi jẹun wọ́n ní báàbò lọ́kọ̀ọ́ wọ́n sábà ń sọ nípa lókọ̀ ìyàmá ló ń àwọ̀ bá fún dọ́là àmọ́bì owó tó bọ́ sọnù lọ́wọ́ ẹnìkan àbí kèsì ẹ̀sọ́wọ́ nǹkan tẹ́nìkan dá lò fúnra rẹ̀ níṣẹ́ rí àádọ́ ń dáfún láti lò ó lọ́wọ́ á bọ́ sọnù tẹ́nìkan wá rí ìdájọ́ yìí amọ̀ká tàbí láti lò látàrí pé lọ́dọ̀ wá sí àmàkùnmà láàrin lórí nǹkayọ̀ òyìí ajé ọ̀rẹ́ wa kan ọ̀fẹ́ gbé mọ́tò jáde wọ́n wá wòó pé ọkọ̀ ilé òsì tí fún wọn sáré mi ó sì ń bọ́ rédíò ó rí kọ́ọ̀dù pé ní kàtọ́jọ́ rí sẹ́ẹ̀kì rẹ̀ ń gbọ́ bí ó ti ń bọ́ mọ́tò ìyẹn ti pílẹ̀ ìtàn kọ̀ọ̀nà sí láti mọ́ áńtẹ̀ẹ̀tì lálàlálàlà ó kọ́ ní mọ́tò ó sì rìn jìnnà díẹ̀ lọ́rùn áhà á ń tẹ̀sán níbo ló wà ó ń bọ́ lọ́wọ́ àgbà tí ìran sí bàtí ọ̀nà títí áhà O ti ti padà sí jẹ́sì jẹ́sì ti ó sì fi kọ́ yìí kó tó sọ̀rọ̀ ó ní sọ́ dákùn torí ọlọ́run mo kọ́ lọ́run yọ ní o ọlọ́run ó sọ ní bí ìfọ̀ o àkọ́kọ́ orí sọ́nà wọn kọ́ ṣe fún un lọ́dún yìí ó ní ángel orí ṣe náà ní gbọ́gbọ́ lọ́wọ́. Àbájá ẹ̀rí kan lọ wájú wa, owó ẹ̀wà akọ̀tọ̀ ọ̀lẹ̀ àbí à ń tẹ̀sí ẹ̀kọ́ sọ́ọ́lẹ̀ ọwọ́ ayé òwe òwe láàmì àtúntò ọ̀gọ́dá tí ń lọ owó yìí ti bọ́ọ̀lù ni o. sábà ń sọ nípa kéèyàn orí nǹkan yìí ìdí èèyàn mẹ́ni tó ní léèyàn rí e. ṣùgbọ́n mẹ́ni tó ní ti jẹ́ ọ̀fẹ́ ọ̀nàwó kankan ọ̀fẹ́ fóyè kù náà pọ̀ tó ti bóun ti dà náà pọ̀ ní àtúntò ẹ̀lẹ́dọ̀ láti ọwọ́ ayé kò lè lọ dáhùn o. bí wọ́n ti ẹ̀ ẹ̀fọn ti tà sí ẹ̀fọn ti kọ̀ọ̀kan pa òun. náà afáàní ni dúkìá owó kàtó ti pé dọ́là àwọn pé ọgbọ́n tọ́nù lọ́wọ́ ìtọ́ni. mímá tàbárò hímàtò àwòrán náà lówó tó ti pé bí owó bẹ́ẹ̀ bá bọ́ tọ́nù lọ́wọ́ kọ̀ọ̀là ọ̀ságbé ẹ̀ńtà lòkè ní olówó ẹ̀ńtà lòkè láláìní tí owó bẹ́ẹ̀ bá bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ yóò dà lóró ọkàn rẹ̀ ó wà bẹ́ẹ̀ irú owó bá ń èyí ó fi wẹ́ lọ́wọ́. afọ àwọn aṣọ pé ìyàtọ̀ sílẹ̀ láàrin máa lò àti mọ̀ọ́kùtà fún máa lò ó lò máa yẹ kí ó tó bẹ̀rẹ̀ hàn gbogbo nta abálẹ̀tọ̀ láti ta nínú sẹ̀ríà olùmọ̀lù ṣùgbọ́n ọ̀sáfù olùdókè pé àlẹ́tọ̀ láti ta ṣùgbọ́n ìyàwó ìgbàláyé ń dẹ́pá nínú sẹ̀ríà pé adẹ̀lẹ̀wọ́ bí kẹ́lù sẹ́yìn ajáta fi ń dẹdẹ ajáta fi ń ṣọ́lé ajáta fi ń ṣọ́ oko irú àwọn ajábàmù òfin tó burú mùsùlùmí lè mí ṣùgbọ́n èèwọ̀ ni wọn àgbọ̀dọ̀ bá fúnyàn ilé ìtajà ilé ìtajà. bàbá wa sọ pé kọ́ọ̀lù ọ̀rọ̀ tí bàbá wa àpáńlé ní aṣọ lókè pé wáyé àlàkàlà àti àjọrò bẹ́ẹ̀ èrè nǹkan yẹn níta rí ẹ̀hún ọ̀nà mẹ́ta ìlógún yìí. ìpín àkọ́kọ́ náà dàpẹ́ lọ́pọ̀ ìmọ́tò ó lè tó ti pé bíyàn bá fẹ́ rà á owó tí èèyàn san lé lórí kò tó nǹkan kan bíi bẹ́ẹ̀rù twenty naira thirty naira bíi pankẹ́rẹ́ níbi tí wọ́n lè fẹ́ lè fi sí àdé ṣe ọ̀kan ìyá yálà ní ìtàkùn àná ní méjì sí lórí twenty naira àwọn tọkọtọ kọlá ìyá ti ń ta àwọn ọ̀kan. nírú pankẹ́rẹ́ bá ń bíyàn bá rí èyí ò rí lọ́gán bó o ṣe é o ti di tèmi àbọ̀ wa fẹ́ ṣe àtúkalẹ̀ nínú sẹ́rí òkèlè máa ń tafẹ́ lókè ìmáko ntòwúrọ̀ rẹ̀ ìyẹn ní pé tíyẹn bá fẹ́ ra owó ẹ̀ kéré kìí ṣe nǹkan tó láti fi lọ títí kàtọ́ǹtì wà gẹ́gẹ́ bí ẹ̀bà wàrọ̀ bí ti búrẹ́dì wàtàmùrọ̀ bí ìdàbídùn ẹ̀yọ́ kan téèyàn rí ẹlẹ̀ wà náà wíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn nǹkan tí ọba ti láti sí bá wọn lọ́gbọ́n bó o ṣe yé ẹ̀yìn ìlà kògbélà tààrí rẹ̀ ó bùkátà lọ́dà àdúgbàrò kan yóò tó bá ní o ó bùkátà tó. fàyídà wọ̀jẹ́ta rọ̀gbé ifán àbọ̀ wọn ní ká sọ pé ẹ̀sìn kan wa ló ti àdúgbò rẹ̀ nìyẹn fàyí ní ká tẹ̀ pé kò gbèdó ní tààrí lọ́gbọ́n bó o ṣe rí o ti di tẹ̀ wọ́n wùlẹ̀ wẹ́n tó ní wàkàtà ìdàwọ̀jẹ́ta haslan kòkírọ́ abóòtí ẹ̀ lọ́lójú ọ̀nà ló bá rí okùn kékeré kan bó o ṣe rí ìwọ náà ló fi ní wọ. àwọn àtọ abẹ́gbà ìlàrí ẹni sàáfì tọ́tàn fún àmì sílẹ̀ lẹ̀ irú ẹ̀ bàbá wọn èèyàn lè wọ́n lè bùkẹ́ náà bá sọ́dọ̀ bá wọn àti ìrọ̀sọ́dà níjọ́ kan ànẹ́bì rẹ̀ kọjá lọ lọ́bá rí dàbí dùn kúrú ẹyọ dàdúdù kan ọba rí lójú ọ̀nà ọ̀rọ̀ fáńhà ìgbà ànẹ́bì rí ànẹ́bì wa mú lẹ̀ báyìí wakọ́ ànẹ́bì wa sọ pé láwùdá à ń takò òmìnira sọ́dà ọ̀gbìn láàtàdùà bí ìbá ti pé mọ̀ ń fáyà kọ́mọ̀jẹ̀ pé wọ́n fi dàbí dùn yìí ṣe sàárà fáwọn kan lọ́wọ́ bọ́ọ̀lẹ̀ ní ìbáṣẹ̀jẹ́ ìgbìmọ̀ àwọn afá àti agbọ́n mọ̀ pé ìdí ọ̀gá láti dé léèyàn bá rí ẹ èyàn bó ṣe tí ọ̀ láti báyìí gbé a lè mú láì yí sẹ́ẹ̀ lọ. yánà ìdá fakọ́dà wo sọ̀rọ̀ àdéhùn o dàbí ní ẹ̀yọ́ ta tọ́ba sọnù máa yàn lọ́wọ́ àádà kan nínú àlá àádà ni pé láàyè ààfin gbọ́dà lórí ẹni tó ní òjíṣẹ́ máa ń kárí káàkiri pé à ah, lẹ́rù mi bọ́sọ̀ mi ní mo bá bọ́ sí lọ́nà tó àti náà lọ́wọ́ àwọn lọ́wọ́ àwọn lọ àyàn lọ́wọ́ lọ à ah, big barrel àti irú barrel ẹ̀ big barrel à. Eh, tẹ́ńtà ń tẹ́ àyìn tó gbẹ́mọ̀ àti náírà láwọn alọ́lọ́mù tó kò láti lè sí nǹkan òkú wa láì sí wọ́n láyé àtàmù lọ́wọ́ lílẹ̀ yìí bá bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ èèyàn èèyàn ò ní kó táyà àjẹ́pẹ́ ìran alákọ̀ọ́kọ́ nù ìdí ọ̀rọ̀ láti sí léèyàn bá ti rí ìmọ̀tá ìṣòwò sí ìrìn ẹlẹ́ẹ̀kejì àgbẹ̀wálò ó làwọn ẹranko tó ṣe pé ó làwọn ẹranko wáyé lẹ́bi tẹ̀m̀pẹ́ni ọ̀rìn ìṣègà ìbáyìí ìran àkọ́kọ́ ẹranko tó ṣe pé ó lè gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ àwọn ẹranko àgbèjà kéékèèké bíi kọ̀lọ̀kọ̀lọ̀ bíi ìkókò kàlíkìbìn ẹgẹ́dẹ̀ ràkúnmí látòjú rẹ̀ àti màálù fàáàbì àádátàn méjèèjì yìí níta àti màánú àlàádà ni pé tẹ̀m̀tẹ̀mì ọ̀nà àti ìbàyàn kò sí táwọn ẹranko àdìjà kéékèèké tọ́ka ẹrù ṣe lẹ́yìn ilé ìkẹ̀lẹ́ ń ní nǹkan kan ẹranko ńlá ńlá wọn àwọn tó ń lè páyà tó lè páyà lọ. wàyí dáwọ́ jẹ́ta tó o bá fàlà àtàkàmárọ̀ láà yà á fi ilẹ̀ o mọ̀wùlẹ̀ sọ́kọ́ yà sọ́dọ̀ rẹ o wọ̀lá àtà ọ̀gbẹ́á má gbìyànjú pé ó ti ẹ̀gbọ́n kàmá yà sí iná sílẹ̀ kàdé bí àlàyé rẹ̀ bí oṣù wa nínú àdé ìta ìgbọ́lẹ̀ kan. àmọ́ ìgbọ́nà ṣùgbọ́n àwọn ẹranko wẹ́wẹ́wẹ́ ọ̀yìn náà látàntẹ́ ní àwọn ọ̀nà sí ìgbà nínú àtàbọ̀ ayé eléyìí ò lè gbára rẹ̀ kalẹ̀ ọ̀dọ̀kọ̀dọ̀ lásán yóò fi jẹ ikú ọkọ̀ ó lè pàṣẹ. fàyídà wọ̀jẹ́ta tó bá ti wá rí fílíbà rí yá sí nínú gbó àgbègbè nínú pápá fàyídà àtọ̀ǹtà fọ́sùn èyí ò rí ni o tó bá wá rí wọ̀yà tẹ́sí tó bí a níbi a alẹ́ ìdán àti mímu. ọ̀ọ́ sọ̀jú rẹ̀ bọ́lọ̀ ń bá ní kẹ́hìn tó ní ọ wá bí ọ̀gá ti á wá fàṣánúkà yá. ìrẹ́lẹ̀ kẹta màá sí wa dáàríka onínúkọ́ yàtọ̀ sí méjèèjì tá a kọ́kọ́ wéwu ní bàkíyàtọ̀ àbúwá láwọn dúkìá àwọn onírànà dúkìá kan ṣẹ́kù ọ̀yà tó ń bọ̀ ẹ̀sùn tó. béèyàn bá rí ọ lẹ́tọ̀ọ́ kéèyàn ó rèé ìbéèrè wá ní pé béèyàn bá rí nǹkan ẹni ṣé dandan ni kéèyàn ó yé ni àbí màndúró wọn kàn fẹ́ fún wa láti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ méjì lẹ́ta làwọn afá àtọ lórí eléyìí kódà ìmáàmù ahmed kọlọmbà ní kẹwọn wọn ní àlẹ àpọlù ẹwọ à èyí tó dọlá jù pé nítorí orí ẹwọn láti ilẹ̀ máa bá jẹ lọ èyí àti ní bàbá wà ní ìgbọ́ tẹ̀lẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ àsìkò ni ó gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá ti ń ká ìròjú pé ọ̀fẹ́ ti wẹ́lọ̀ ọ̀fẹ́ ti wẹ́lọ̀ ọ̀fẹ́ ti wọ́lọ̀ ọ̀fẹ́ yóò ká ìròjú gọ́pọ̀ yóò tó bá yan so èyí tó dúró orí jù èyí tó mọ̀ nípa ti lẹ̀ gba náà wọ́n bá àtàn pé pé ah, a èyí tó dáa jù ní kọ́lé ayé o látàrí pé ọlọ́ni wọ̀tànáwá ní àlejòkè wọ̀tànáwá ẹ̀kọ́ ayélujáwọ́ lórí àtúnṣe dáadáa lórí àtúnṣe ọlọ́run tó àti níbàámu sí àdéhùn bẹ́ẹ̀ni bọ́nà pàrọ̀ àdìsíwá ní èsì àgbọ̀ lẹ́ẹ̀kan. bàbá wa ní ìdáwọ̀jẹ́ tàmátàlá dàrọ́ ìmọ̀tà ìfọ́tàn fún ọba rí owó kan lọ́wọ́ ní tọ́ba lọ́wọ́ kan tó dànù ọwọ́ á rí lójú ọ̀nà àdílé ambulance ọ̀gá àwọn kàìsàn ọ̀gá ṣé ètò lọ́lá jù ètò lórí ìsinmi kó o ní ni àti kọ́ ọ̀rọ̀ abílẹ̀ ọmọ bá ti rẹ̀ adìyẹwà bí a ti dáhùn dé ọ̀yà tọ̀rọ̀ wọ́n ní nkúntà tó kú nílò àyẹ̀rìyà àtọ̀ ìwà àtọ̀wọ́ kíá tó bá ti pé ọba ń tàgbélé pé ẹni tó ní ọ̀padà wá tí mú nǹkan rẹ̀ faturza àdébíyà àfihàn wàyí ń kún tàtà ha ṣùgbọ́n ẹgbẹ́ ń bọ̀ pé anáwó náà kàmáyà ọdún àwàyọ̀ pé à ẹ̀yìn ẹlòmíì ọ̀wà tí ó mú bọ́bá sì mú kò ní í ṣàfihàn rẹ̀ yọ kàn fi pamọ́ ní ọ̀dọ̀ náà wà ń tàtà ọdún àwọ̀dún àdúgbò àbàkọ́tẹ̀ yá tí wọ́n sì mọ̀ pé bọ́ọ̀ bá ní ó ṣe àfihàn rẹ̀ ó béèrè ẹni tó ní ó fi wẹ́lọ̀ káàkiri báńkọ bá lè ṣe àkóbìrà àdékùn nígbà náà àwọn máa rí ṣùgbọ́n ìdàtàwọ̀lẹ̀ àmọ̀rọ̀ ni wọ́n jẹ́ pé méjèèjì dọ́gbandọ́gba ló ṣe rí ẹni pé ò lè sọ pé o lè rórí gbé ìmáṣe àfihàn rẹ̀ tó bá ti rí báwọn bá dọ́gbandọ́gba ni olè olè olè olè olè dàmára olè dàmára ọ̀rọ̀ bá ti arí bá wọn máa ń tàn ká ìyá rẹ̀ àdéhùn ohun tí ó ṣe ta èyí tó bá ní tó kúrò tó lè ṣe ìrọ̀lẹ́ ọ̀. nínú sẹ́lẹ̀ wọn ni wà kó ìdòwò ọ̀rọ̀ sí bàbá wa àwọn abẹ́bí ń sọ lókè pé wáyé ẹ̀dẹ́kọ̀ yóò ní ìdá àrọ́pọ̀ òkú bá nìkan kàrá nílẹ̀ ká bó bá ti tẹ̀sí wẹ́lọ̀ láàrin ọdún kan dáko bàbá wa ní wọn sàárì yàgò ní tánìtánì ìfi nǹkan wẹ́lọ̀ pé ta lẹ́ni pé fọlù lọ́rọ̀ ọdún kan ní òbí ṣe o ìdá àkáàlẹ̀ ṣe ipò láwọ̀ ọ̀sẹ̀yìn náà láìpẹ́ ìtọ́tọ́nu nítorí lórí ìkọlù kàmá wọ́jọ̀lẹ̀ náà fẹ́lẹ́ ní àtàlùdá bí ẹni tó ń lọ ní sàwùdí ọwọ́ àárín owó tuntun ríáàlì ọgọ́rùn-ún orí rẹ̀ lójú ọ̀nà ọ̀rọ̀ alifan àbí ẹgbẹ̀rún ríáàlì one thousand ríáàlì olókìtì lórí àbúrò hundred and eighty ríáàlì ẹyọkan ní ìsìn one thousand naira ní hundred yóò máa jẹ́ million naira ló ṣe déédéé lásìkò. ọ̀wọ́n jẹ́ fífa àǹdá lẹ́yìn àyẹ̀fẹ́ ẹ̀sì ẹ̀kọ́ ìyẹ́fẹ́ rẹ̀ tí ó lò nílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbà ọrùn táwọn obìnrin ti ń lò àbátọ̀ ọ̀dùn kan ilẹ̀ yẹn rí pé é bíi ìjẹta ayọ̀ kan ní ọ̀pá rẹ̀ ní five thousand ọ̀pá kan lọ́ba ń jíwò ọba bá fàmíjì lábẹ́ five thousand sixty thousand naira لا تكل عن مئة أو خمسين أو نحو ذلك مما تضمن همة أولاد الناس إليهم ọba bọ́sọ̀ ìlọ́wọ́ èèyàn èèyàn mà lára o ìyẹn ní pàtàkì jùlọ ẹni tí ìbá ṣe olówó náírà ọ̀là ọ̀dà gbé nígbà tó ti ta ọ̀dọ̀ wá bọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀tọ̀ lọ náírà bọ́ bá yọ̀ọ̀fẹ̀ ìyàwó rẹ̀ tó délé ìrẹ̀lẹ̀ yìí èèyàn tó wẹ̀ lọ́wọ́. والناس ينقضون على الإسلام nínú sẹ́rìn àbájú tàbá ní ká ní àwọn èèyàn lábala rírí jẹ rírí mu àbá ìrìn ní ọ̀nà mẹ́ta làwọn òfin. ìpín àkọ́kọ́ alùpùpọ̀rọ̀ ọ̀rọ̀ àbá làwọn tó ń bí aláìní áfíríkà ọlọ́run ó tún àmìyàn àwọn ọ̀hún tó ọ̀yọ̀ pẹ̀lú náà irú ẹni báwọn bírí ìyá àlè ọyọ kan bá bọ́sọ̀ nìmọ̀ lọ́wọ́ àbírí ìyá àlè márùn-ún à yọ dààmú yọ wá àfi bí ìkànnì pé ń torí ó kàn ń torí ó kàn kò lẹ́ àbúrò láti ajẹ́ àwọn yọ̀bọ̀ nílò kàlà yọ̀bọ̀ nílò ẹ̀ńkọ̀. ìkẹlẹ́ kejì ó ní àwòrán tó náà àwọn tá a lè tèlè lówó àdìgbò fi tálíkà òní wọn. wàhálù la irú àwọn báwọn yàtàmúnà yàtàmúnà mẹ́tàlẹ́yìn lè kọ̀ǹtìn wọlé àyẹ̀wò sàmúnú sílẹ̀ àjàrà irú àwọn báwọn five riyal ten riyal twenty thirty forty forty five tọ́ba kan lọ́wọ́ wọn wọ́n lè yìnbọn àlè mọ́lá. wọ́n mi fifty. bá tó bí 50 lọ bá sọ ní àbúrúkẹ́ ẹ̀sùn bá ń lọ àwọn eléyìí wọ́n mọ̀ dáa ìrìn ẹlẹ́ẹ̀kejì sí ìrìn àti ìsinmi àwọn ẹni àwòtáàtì náà káàbà àkọ́wọ́ dé ìlera ìlànà kẹta ní àkáàbẹ̀rù náà àwọn àgbà níbi owó níní wàáwù la àwọn eléyìí láyàwó mọ́ọ̀mù wọlé ọ̀sọ́kọ̀tà mílíọ̀nù àlùkò yára bí one thousand yára tá a lóṣèlédè million ẹ̀kọ́ wọ́n yẹn fẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ tí lẹ́ máa bú jẹ́ àwọn àdìsáyìn àbújá òkú bá lọ máa tàbí ọlọ́run kò lè ní aláàrẹ kan àjẹpẹ́ fàdéjì àdìgbò wá sàkọ ó wà ní ẹ̀kọ́rọ́ àjẹpẹ́ àwọn tí wọ́n ẹgbẹ́ lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ gbàgbé yóò kàwọn láà lókùtọ̀ ìdílé yìí àti bí yóò di àfihàn rẹ̀ láàrin yóò. وقوله وعن زيد بن خالد الجواني أفوى فمه حديث زيد بن خالد ọ̀fẹ́mu wa ó ti tẹ̀ sí ọ̀sọ̀ pé arákùnrin kan wá bá níbí ọwọ́ ń tọ́ fà níbi ìpínlẹ̀ rẹ̀ nípa ìdájọ́ tó bá fẹ̀mù téèyàn kí ni ìdájọ́ rẹ̀ afa wa ni kàánì lóòótọ́ táwọn náà ìyàwó wọn dàbí ni pé njẹ́ ń béèrè pé lábala owó ni yẹ béèrè alákòókò wàkọ̀dí yẹn lọ́kọ̀ ló pé ya àlùfẹ́lẹ́yìn kò náà ṣe bá rọ̀ lára ń tó kókóró ní olùdí kéèyàn rí àwọn tó bí fi ń ṣọ̀tọ̀ kéèyàn rí yẹrí etí ẹgbà ọrùn ètí ń dé sọ́wọ́ ètí ń dá àtẹ́fẹ́ ló túnbọ̀ nù lẹ́yìn wá rí wàbáyìí kan lẹ́nu ayọ̀ lẹ́nu tààtà ìlànà ìfà irú àwọn nǹkan báwọn ńlọ́bùkátà sí káfọ́ ńlọ́bùkátà sí okùn tí wọ́n fi tó lẹ́nu ńlọ́bùkátà sí iná àpò tàbí ìkúta tàbí àǹkájẹ́bù èdè wọn tàbí fàáàdà ìtàkùnà tó lè ààyè irú àwọn nǹkan báwọn ìmọ̀ sábà wà nínú nǹkan kan tí wọ́n rà ṣe lọ́jọ́ sí yálà èkìtà àbí àpòkàtì náà ọ̀gbà náà ìfà eléyìí ń pè náà ìfà. nìkáhùn tiẹ̀ àlọ́káyò tó lẹ́bí tó rọ̀ bàtà lẹ́yìn ó kùn ètí àti tọ́lẹ̀ oníjẹ́ òkà. fayakun ààrùn ìdálégà fásitì àwùjọ fáà á àmàtàlá ní ìyàgbẹ́lẹ́kọ̀ọ́ tó náà. yẹn pé tó bá ti rú olúbàá nìkan

ìní àti ṣe àwọn ọmọ akọ àbí rọ́bà ìní àti sọ́lọ́ ni àbáwọn ọ̀sán tó bá wọn. wọ́n tún bá dàda owó tó rí èlò ni ọkọ̀ ẹgbẹ̀rún kan ni ọgọ́rùn-ún kan ni ọkọ̀ rẹ̀. lẹ́yìn tó bá pẹ́ lẹ́yìn tán wọ́n tún bá ayélujára fi àgbà ha. denomination lówó ọkọ̀ bóyá hundred ni bóyá two hundred ni five hundred ni one thousand ni èyí ọkọ̀ rẹ̀ wọ̀tàrí yàtọ̀nù àbúwá. níbo láti máa lọ pé àríwó yìí àríyànjẹ sí àwọn ọjà lèyìn ọlọ wàyídà àbúwá bí máṣẹ́lẹ̀ ẹnu ọ̀nà mọ́sálásí ibẹ̀ ló dùn sí o ètùkọ́ wọnú mọ́sálásí o ìlú ní wọ́n mọ́sálásí ẹnu ọ̀nà rẹ̀ ló dùn sí àfàṣọ pé wọ́n láyà dúró tàn àríwó sí màtá ẹni èyí náà lẹ́yìn òsì gbọ́dọ̀ lọ́n kan nínú mọ́sáàsì sọ̀rọ̀ àbálẹ̀ ìlọ́nà ẹ̀dá kan adìẹ ní àkókò méjì ìgbà ni ó fi máa ń lẹ́nu tó mú o ẹ̀dá kan tí ò sí mọ́sáàsì o ìlú ẹ̀yìn báwọn àníbìtà dára ẹni tí nǹkan rẹ̀ sọ̀rọ̀ tí wọ́n ń lọ̀ nínú mọ́sáàsì ẹ̀dàdúrà fún pé ọlọ́run yìí kí o rí wọ̀nyí àrífà fi mùsàmáàtì wà fílẹ̀ àfàlà ibi táwọn ìbá máa ń péjọ sí dáadáa lẹ́fẹ̀ẹ́ táwọn olóṣèlú ló ń jókòó sí àìbẹ́ẹ̀dẹ̀ ọdúnjẹ́ títà jọyọ̀ ayẹyẹ èèyàn lọ sílẹ̀ ọ̀yà kúrò tọ́ba wá débẹ̀ nǹkan wà fún un pé máa ń dọ́lá ní máa ǹjẹ́ ààrẹ ń tó wọ̀ rẹ̀ kọ́kọ́ nìyí máa ń láwọ kádà wà kádà pàtàkọ́dáwò sáré tó ní nǹkan báyìí báyìí ìmọ̀tí òru mẹ́ àbá wa sọ pé má ṣe bí ìdòdìrín o wọ̀lá tádùkúrò àwòsàn fà á ò ní sọ pé

èmi mọ gbọ́dọ̀ bóun ló ti rí nígbò tó yí mọ́lẹ̀ àtẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti mú káfíńtà lẹ́nu káwá sí fàyídà jẹ́ àpò ìbò rẹ̀. tọ́gbọ́n wá fi wẹ́lọ̀ tó bá má jẹ́ kẹ́ni tó ní ọ wá padà àbúdà yẹ́ tuntun àwọn ọ̀fà kọ̀ọ̀kan ní sọ fóònù ló ní ọwọ́ agbèrè lọ́wọ́ rárá o yóò sọ nǹkan rẹ̀ kó sọnù iye tó jẹ́ ibi tó dì sí ibi tó ti sọnù gbogbo àlàyé ìlú tó yóò pè pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀yàfún ìfàáfúà okùn sí ibi lẹ́nu láwùjọ kàtà àwòbá ìtọ́jú iye báyìí ní ágádò iye báyìí ló ń lò kó fẹ̀. fàyídà àtàkọ́ lọ́kọ̀ wọ́pọ̀ wọ́pọ̀ máa ń dàka bí ó bá ti àròyìn rẹ̀ tó ṣe wẹ́kùn ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ àti pé ètò ìyá fẹ́mi tó ní o fàyídà àtàkọ́ mọ́tò bá fi wẹ́ rẹ̀ ń tó ní wáyé àtẹ́lẹ̀ pẹ̀lú èmi kíkà láàdà ìlànà lẹ́yìn ọdún kẹta ọba ti fún mẹ́lọ̀ tọ́ rẹ̀ tó ní ó ti di ti ẹnu lẹ́yìn ọdún kan torí kan sọ pé fàṣà nàkàlà wọn ni kọ́ wá mú bọ́ọ̀gà tó sí nígbà náà wọ́n wọlé àti okùn ọ̀pọ̀ ọ̀fà ìròyìn rẹ̀ kọ́ọ́lẹ̀ o ọ̀lọ́wọ́ jẹ́ àbáàdà kọ́ńtì ìdílé náà ẹni tó nílé padà wá lẹ́yìn ọdún márùn-ún àwọn aṣèlú nínà tàbí lẹ́yìn ọdún mẹ́wàá fàyínà sọ àìbà wà àkùnrin gbogbo ọdún tó bá rí ọ wá òun lọ́lẹ́tọ̀ sí nǹkan rẹ̀ ó ọ̀ọ́kùn padà ní o wàkàtí ọ̀rọ̀ mà yẹ àlùbáàbì àni ìjẹ́dà wàkàtà mà lálẹ́ tó ní bàbá sọ pé wọ̀dà ìlànà àkọ́kọ́ àṣìṣe ńlá lè yẹ o. lẹ́nu tó ìgbà ìdá làmì yàtùmá ìlọ́kọ́ bàbá á ní àṣìṣe ìmọ̀ ìdá àwa torí pé tó ní ìgbà tí ọ̀bà gbọ́ pé wọ́n ẹnìkan tó ń sọ nǹkan ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀bá nàánú lẹ́sìn àfáàdáhà lẹ́yìn ọ̀sẹ̀ àdùrà èrò rẹ̀ wípé ẹni tó ní ẹni tó rí yóò lò pẹ̀tọ́ eléyìí ọ̀fẹ́ tó eléyìí òní fún mi àyẹ̀ kan wọ̀ ya ní ọba já ọkàn kúrò mẹ́ ọ̀dà yà kúrò wá òní wà mọ́. àtìkọ ó ti lè wá níjà púpọ̀ tòbí ó ti ní ìrọ̀lẹ́ yìí àdúrà bàbá mi kàdà ó tó wà ní ọjọ́ mẹ́jọ. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار نعم سبحانك اللهم وبحمدك بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام ورحمة الله وبركاته